aago mọ́kànlá ó ti ṣe bẹ́ẹ̀ ti fòkè ju láti yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ayé kò tó wọn zero one point one wọ́n tún ètò alfik fìdí náà ní ètò tí màá bá afẹ́fẹ́ dẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kí n máa fà yín lé ọládùnní bèrè lọ́wọ́ bó ṣe máa tukọ̀ ètò. wàhùn wàhùn ìlà ìlà ìlà hù. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أتون كي أن يلقوا ومالك الجوكو جمعكو رمضان على جكا شوكو أوكي تنري يتواتي أكوني الفكر في الدين lórí 101.1 parọ́tẹ̀rẹ̀ lókè ìlúgbìn ọ̀ṣọ́ ọládùnúbìnrin lókò omi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùn sáfẹ́ pẹ̀lú wa sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá bẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sáà ìgbéyà ọkọ́ tí ma ọkọ́ ma fi ṣíde ó náà ní ìbéèrè oníbéèrè sísá Aisha láti Èkó wọ́n ní ṣé kò burú kí mùsùlùmí kó gba ilé tí wọ́n sin òkú sínú àgbàlá rẹ̀ láti máa yágbé lásán ilé ìwọ̀n ọjà kọ̀kọ́ ìkejì bí wọ́n ní ǹjẹ́ nǹkankan tí ó ń bẹ tó ń jẹ́ tẹ̀síwíyàtò lè arkan tí wọ́n pè ní mímọ̀ lo àsìkò kan náà ní agbádàn kọ̀ọ̀kan sọ̀láàtì àti pé ṣé hadith kan wà ní pàtó tó jẹ́rìí sí eléyìí bí eléyìí náà tí wọ́n láti ọ̀dọ̀ Abbas Àyìndé wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹni tó sọ kẹ́límà la ilaha illallah àti ẹni tí kò sọ kẹ́límà la ilaha illallah nígbà tí ikú dé ẹjẹ́ tó ń da bíbà wọ́n sì tó kù rẹ̀ وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òsítà fi ṣùgbọ́n kó fún ọlọ́run dá lórí pé tó kù bá kú orí tẹ́nìká lọ máa sin wá sí kí sọmọdé ni kí sì ṣàgbàlagbà nítorí pé orí tẹ́ tẹ́ máa sìnkú síbẹ̀ yàtọ̀ sípò ní òfin ọlọ́run àǹfààní tó pọ̀ ń bẹ fókù gbogbo ẹni tó bá ti bẹ orí tẹ́wò wọ́n máa ṣàdúrà fókù tí wọ́n sì ń ṣe orí tẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbàtà bá sìn òkú sílé láti pé tó bá yẹ lórí àwọn ẹni tí wọ́n jẹ́ ọmọ òkú yẹn àwọn nìkan náà ni wọ́n máa lọ síbẹ̀ tí wọ́n láǹfààní àti máa ṣàdúrà fún yàtọ̀ sí àwọn àbùkù àwọn ọkọ̀dà pọ̀tọ́ ká máa fi lọ òkú yẹn ẹlòmíì lè sọ orí sàárè ibi tí ẹ ti máa nájú tí wọn máa nà gbalaja lórí rẹ̀ ọ̀pọ̀ amáyé gbà wọ́n lè máa da dọ̀tí lórí sàárè òkú yẹn léèyàn bá tọ̀ ọbẹ̀ tọmọ bá tọ̀ ọbẹ̀ àwọn ewúrẹ́ ọmọ tọ̀ sí lójú wa a sì ní rí nǹkan kan lè ṣe sí àjọsí pé ọ̀pọ̀lọpọ̀ àyè tí wọ́n sìnkú sí gan alágbó lé àyè burúkú tí ọ̀dà ni ẹgbẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ àbí àyè ibi tí pọ̀tọ̀pọ̀tọ̀ gbangba gangan ni wọ́n gbẹ̀ pọ̀tọ̀pọ̀tọ̀ wa máa gba òrìṣàrí bàbá màmá tẹ̀sán síbẹ̀ yàtọ̀ sí pé pabambari rẹ̀ tún máa ṣẹlẹ̀ pé òkú yẹn wọ́n padà sọ́dọ̀ sà tí wọ́n máa bọ tí wọ́n máa pè tí wọ́n máa tọrọ táwọn ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n máa pẹ́ ẹja lójú orí ọ̀yà ká lọ búra ká lọ sí ojú orí ká lọ jẹ́jẹ́ ká lọ sójú òrì ká lọ tọrọ lọ́dọ̀ bàbá wa lọ́rùn ìyá wa tó ti kú pé kọ́ má sùn kó òun sì má sùn má tó ń ti lọ ẹjọ́ sí mi ni wàhálà bá tẹ̀ ti kú àbúrò wa máa pé káni tí ó ti kú ó pẹ̀lú yín má sùn ẹ̀yin tẹ̀ ti kú náà ló ṣe pé ẹ̀yin tẹ̀ ti kú náà bá ṣe wàhálà débi kan oorun lẹ́yìn náà padà sùn so kò tọ́ ká máa sìnkú sílé lábẹ́ òfin ẹ̀sìn Islam tó bá yẹ pé ilé tẹ̀yìn gbà ilé tá a ti ṣèkó sí mi kò bá bá kò bá kò bá dá kíkẹ́ wá létí ń síwájú wọ́n pa jùlọ obìnrin ọ̀tọ́kọ̀tọ̀ náà ikú obìnrin ó wà níbi tó ṣe pé ògèdè oríkẹ́ ni àbógèdè sàárè ni sílé wọn wà á jọ bí oríkẹ́ tura bí sanabọ Muhammad sallallahu alaihi wasallam tóní la'anallahu za'iratul qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí wọ́n bá ń bẹ àwọn sàárè wò torí ẹ̀ ẹgbà lẹ́mìí ló dáa tó a sì mọ̀ pé màtẹ́ bá wálé síwájú ẹ padà rí ilé tí wọ́n sìnkú sínú àgbàlá rẹ̀ wọ́n ní àwọn àwọn rìkà nínú tó fọ́k wípé nínú sọ̀lẹ́ ó yẹ kí a ṣe tẹ̀síwétò arkan yẹn àwọn orígun kọ̀ọ̀kan nínú àwọn orígun iṣẹ́ tá à ń ṣe nínú sọ̀dá ká jẹ́ kí wọ́n jọ máa gùn dọ́gba ìyẹn ni pé kí ìdúró wa kó gùn dọ́gba pẹ̀lú rògbò wa nígbà tí rògbò wa bá gùn dọ́gba pẹ̀lú ìdúró kí ìforíkalẹ̀ náà gùn dọ́gba pẹ̀lú ìdúró kí ìjókòó sì tẹ̀síwájú wa náà gùn bẹ́ẹ̀ wọ́n á ní sádìsì kan wà ní àkọ́kọ́. á rí pé àwọn abéèrè táwa máa béèrè akọ ki àkọ́kí ó jìnà iná ló máa ń fa sábàbí yẹn àdéhìtì ó ní tọ́tọ́ kà sí àwọn àyà Qur'an ó ní iye tọ́tọ́ kà sí yáà ní di so ìwádìí jinlẹ̀ níbi àdéhìtì yìí ó lè jẹ́ kẹ́ni tó nímọ̀ kó mú hadith eléyìí tó ṣe pé dá ìwọ́tọ̀ tẹ́ ẹ kú ò ní rí dàkà nínú ọgọ́rùn-ún rẹ̀ mú wa. sọ àdéhìí láti sọ pé tọ́ka sí i àmọ́ nítorí pé wọ́n ọ̀mà tó máa sọ pé àdéhìí náà ló tọ́ka sí ó ní ah, ah, ẹ wá rọ mi pa <laughs> nítorí pé wò ní mà torí ẹ àwọn olùmọ̀tá sọ bẹ́ẹ̀ wọ́n wo àdéhìí al-musi'u salati al-musi'u fi salati ni làwọn olùmọ̀ wò wọ́n wo sọ láti yẹn gbọ́dọ̀ bí bálàyé ti ṣe wá ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti fa àwọn adájọ́ wọ̀nyẹn lọ sẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ ó dàbí ẹnikẹ́ni tó ń ṣèbéèrè ó ní ẹ dákun sọ́tọ́ lábẹ́ òfin ọlọ́run káfọ́ ọmọ lọ́kọ àmọ́ kọ́ ọmọ ọmọ ti kó lọ sọ́dọ̀ ọkọ rẹ̀ nítorí pé ń lọ sí sùkúlù kò tí ì parí so àwa dá lóhùn pé nítorí ti gbé àjù òun náà bá ti fọmọ fọ́pọ́ kọ́ máa lọ kó bọ́kọ rẹ̀ nítorí pé ẹ̀rí kó ti tó lọ lé ọkọ náà lè fi ń fi ń lọ́kọ sùkúù ò ṣe sùkúù kọ́ lọ́ máa parí rẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ní o àwọn afẹ́kọ́ parí rẹ̀ lọ́dọ̀ tiwa ni ìmọ̀tẹ́ni ti fẹ́ kọ́ parí rẹ̀ lọ́dọ̀ tí kò ì tí ì ṣetán láti lọ lé ọkọ rẹ̀ ẹ sọ fún ẹni tó fẹ́ fẹ́ pé kọ́ wá ìyàwó tẹ̀ síwájú. Hmm. wọ́n ní ẹ dákun àdìsí wo lọ tọ́ka sí nǹkan tó ń béèrè ẹni máa pe ẹ dákun àdìsí wo lọ sọ àwọn sukùl tí wọ́n máa fọmọ sí láyé ànábì hmm. sọ̀tẹ́ ma pé ìdáhùn ìbéèrè rẹ̀ ń bùkátà ká mọ̀ fún àwọn ọmọ ń lọ sùkúù náà láyé ànábì hmm. wọ́n lọ higher institution wọ́n lọ gbogbo college of education àbẹ́ẹ̀kọ́ hmm. tí wọ́n fi sọ pé ẹ̀rọ ti jọba ẹ̀yọ́ lọ àfi tó bá tó parí sùkúù rẹ̀ so bàbá máa ń tí ọ̀sọ̀ mọ́ hmm. torí pé àìkéwú ká tún gọ̀ tẹ́lẹ̀ hmm. ìjẹ̀bù ti ṣe jẹ́ mi. ní kí ni ìyàtọ̀ láàrin ẹni tó kú tó ń rí gbọ́dọ̀ láìláì lọ́wọ́ àpè àtàyè tó kú tí ò rí pè kò sí ìyàtọ̀ láàrin kíní kejì wọn tó bá ti jẹ́ pé mùsùlùmí bá lè kíní kejì wọn. rírí gbọ́dọ̀ láìláì lọ́wọ́ àwè ṣáájú ká tó kú tó wáyé pé mùsùlùmí gidi lọ́ba àwè tí èsì aládàáda wípé yọ wà lìjẹ́nà bó tilẹ̀ jẹ́ wípé ó lè má lè wà lìjẹ́nà tààràtà àmọ́ kò ní í ṣègbè sínú náà torípàdé ti sọ wípé man kana akhira kalamihi min ad-dunya la ilaha illallah dakhala al-janna ẹjọ́ akọ́rọ̀ tó sọ gbẹ̀yìn nílé ayé ń bì tí ò sọ nǹkan mí lẹ́yìn rẹ̀ òní la ilaha yọ wà lìjẹ́nà al ibn Hibban rahimahullah àwọn tó wá gba àdìsí wá pẹ̀lú àlékún wọ́n ní wà ń aṣọ ọ̀bẹ fún ma aṣọ ọ̀bẹ kódà kó ṣe pé n tó ṣe ti ṣe hmm. kí àná ọba tún ṣe ó lè kọ́kọ́ wọ iná kó ẹ pé iná iná gbà wà lójà hmm. so àmọ́ kò sá ṣègbè sínú náà so má rò pé gbogbo ẹni tó bá kàn ti kú tó ti wí láyé láyé lọ́wọ́ àlùjáná tààràtà àjẹpàdé sì kan lórí òórí kejì hmm. bákan náà ẹni tó wá kú tó wọ̀n wí láyé láyé lọ́wọ́ kò túmọ̀ sí pé kò ní wà àlùjáná tààràtà ó lè jẹ́ pé ó wà àlùjáná tààràtà àìfúnni gbólóhùn wí kò túmọ̀ sí pé kò ní wà lẹ́jọ́ náà tààràtà hmm. kò sì túmọ̀ sí pé yọ wọ́ tààràtà hmm. so àmọ́ tó bá sá ti kú mùsùlùmí àkíkú oríire. Hmm. jazakum allah khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábìnú tí alimọ̀ fi pè wọlé bẹ̀rẹ̀ kan àbí kejì ẹ lọ́kọ̀ ní o. hello. hello. aleykum salaam wa rahmatulah ọkọ̀ yìí ẹ̀dín pé. sakilaf salam látọ̀yọ̀. ìbéèrè yìí. bẹ́ẹ̀ mi ni pé ọlọ́ba ìpè tàyámọ̀ afẹ́tán sàlàyé wà ṣẹ̀ṣẹ̀ fún ọ̀dá ẹ̀tẹ̀ yọ mọ́ náà ni ìgbà tó bá rómi rárá rárá àbò rómi ìdíwọ́ kan wà fún ọ tó lè mú ọmọ lò hmm. wàá wá ilẹ̀ tó bá mọ́ ọwọ́ rẹ̀ méjèèjì àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì wàá fi lu ilẹ̀ yẹn ní lílu ẹ̀yọ̀ kan hmm. wàá wá gbọ́n àtẹ́lẹwọ́ méjèèjì nígbà tó bá fi ìka ọmọdé ìka ìfágbẹ̀lá méjèèjì sẹ́gbẹ̀ ara wọn wàá gbọ̀n ọwọ́ méjèèjì pẹpẹpẹ kìí ṣe pé ọgbọ̀n lẹ́ni tí ń fi nura wọn o hmm. ó fi tìfábẹ́là sẹ́gbẹ̀ẹ́ tìfábẹ́là wàá wá gbọ̀n wọn ó fi wọn kọlura wọn hmm. lọ́nà tó ṣe pé tí nǹkan kan bá bẹ nínú tí ọwọ́ rẹ tó ti gan mọ́wọ́ rẹ nígbà tó fọwọ́ lulẹ̀ tó lè ṣe ọ́ léṣe yóò fi bọ́ọ̀lẹ̀ àwọn àmọ́ méjèèjì wọn á fi bọ́jú wọn á fi bọ́ ojú rẹ̀ kárí láì jẹ́ pé ibi kan ṣẹ́kù láti ibi tí irun títí máa hù títí débi tí ojú ti pààlà pẹ̀lú ọrùn lẹ́yìn rẹ̀ láti ibi tí etí tó ti láti etí sí etí hmm. tó bá ti ṣe báyìí ó ti bọ́jú ọwọ́ yẹn ó tún gbé wá wàá fi bọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì lágbọ̀n òdì hmm. wàá fọwọ́ sí wàá fi bọ́ ọwọ́ rẹ̀ ọ̀tún òdì rẹ̀ wọ́n á fọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n á fi bọ́ òdì ọwọ́ rẹ̀ òsì ọwọ́ á mú inú àtẹlẹ wọn méjèèjì ní ìsìn wọ́n á fi bọ́ra wọn lẹ́ni tó ya àwọn ọmọ àká rẹ̀ fi wọ́n gbóra wọn hmm. tó bá ti ṣe báyẹn ìyẹn ni pé ọwọ́ tá a fẹ́ kọ́ pa látòrí àwọn ọmọ àká títí dọ́rùn ọwọ́ ni kì í ṣe dégbà wọ̀ tọba ti ṣe bí o ti parí tẹ̀yẹ́mọ́ hmm. ẹ̀ẹ̀kan ṣoṣo ló sì fọwọ́ lulẹ̀ hmm. bẹ́ẹ̀ ló wá nínú hadith Ammar ibn Yasir radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam rán mi ṣẹ́ jáná bàbá mú mi wọ́n wá wó mi títí wọ́n ró mi fatamarraqtu fi turabi kama tatamarraqu ad-dabba wọ́n wá pòórá mẹ́pẹ̀ gẹ́gẹ́ bí ẹran kò ti ṣe máa ń pòórá mẹ́pẹ̀ èmi rò yí pé tába ti pòórá mẹ́pẹ̀ náà dàbí omi àti wọ́n á dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam innama yakfika an taf'ala biyadayka hakada ó ti tó ẹ láti ṣe tẹ̀yàmú kó mú àtẹlẹwọ́ rẹ méjèèjì kó fi lulẹ̀ kó fi bọ́jú kó sì fi pa ọwọ́ rẹ méjèèjì títí di ọ̀ràn ọwọ́ lọ́ba tán. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ mi o. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ bá gbọ́n sókè díẹ̀ sí, ó kọ́ ilẹ̀ ẹdún pé. Wọ́n ti dé lọ́sọ̀ láti Ayétòrò. Láti Ayétòrò, ìlú o? Náà, Ayétòrò ló bùsùkẹ̀tì. Ìbéèrè yìí. Ẹmọ kí ọ̀run bọ̀tọ̀ àwọn jẹ́ kárí wọn pẹ̀lú dáadáa. Ìbéèrè mi ni alákọ̀ọ́kọ́ ní pé bàtà ti mọ̀ pé ṣẹ̀rẹ́ Islam sọ fún wa pé ẹni tí ó bá fẹ́ lọ sí ìrìn àjò kílẹ̀ tó mọ̀ pé mo máa kí mo máa sọ láti pé mo máa tó ogun wákà ń pé ń pé kí ó má dẹ̀wọ̀n kó tó bá ní orí ìrìnàjò tó bá ti tó ń lọ yẹn kó má dẹ̀wọ̀n kó mọ̀ ẹ̀gbọ́n nílé ló máa kí. báwọn ẹni tó ṣe pé ó ti mọ̀ pé sọlá tó ń máa ṣe sọlá tó ń fẹ́ ṣe níbi tí òun lọ yẹn ó máa ju twenty lọ kó tó kùn lé àmọ́ gbà tó dé ibi tó ń lọ yẹn ó ṣẹlẹ̀ wípé orí mi ò pé à bí ọjọ́ méjì ni òun máa padà ìlú ńbẹ̀ kí ó sì láǹfààní láti lè kí ìwọ̀n arìnrìn àjò níbi tó tẹ̀yìn àti kó má kí wọn arìnrìn àjò kó má kí wọn nílé ìbéèrè mi ẹlẹ́kejì ni pé ẹni tí ó dé wá báyìí mọ́ ẹni tí ó ń kí tàwáwí tí ìwọ̀n tàwáwí tí ó ń kí tó kún rákà mẹ́rin tó jẹ́ jẹ́ pé ẹ̀rọ àti báwọn kí rákà mẹ́rin tán ṣé òun dẹ̀ fẹ́ kí rákà mẹ́wàá fún tàwáwí nígbà tí mọ̀ bá tètè láti kí wítìrì mọ̀ ń bọ̀ máa ń kí rákà mẹ́ta ní wítìrì ṣé òun lè fi wítìrì yẹn òun fi kún tàràwí tẹ kó bẹ́ẹ̀ tún pé lẹ́yìn ìgbà tí mo bá sálámù tán kó òun fi pé tàràwí tẹ. ọlọ́nà. alhamdulilayi ọkùnrin pé onírìn àjò tó ṣe pé ibi tí ń rìn àjò lọ á pè ní ìrìn àjò ìgbà tó wà lójú ọ̀nà ọlọ́nfààní àti máa gé sọ láti rẹ̀ kúrú kọ́ máa ṣe kọ́sù ṣùgbọ́n tó bá débi tí ń lọ máa ló ti mọ̀ pé òun ní ṣe ju ọjọ́ mẹ́rin lọ níbẹ̀ àgbà tó ti mọ̀ pé wọ́n ṣe ju ọjọ́ mẹ́rin lọ níbẹ̀ ìgbà tó bá tètè ni òní ṣe kọ́sùrù ya yóò máa kwe sọ̀lá àmọ́ àgbà tó wà lójú ọ̀nà yẹn yóò máa ṣe kọ́sùrù tó bá yàtọ̀lẹ̀ pé a ti lọ à ti ń wò pé a sì jọ márùn lọ àti adébẹ̀ la rí pé àmì ṣe jíjọ́ méjì lọ kò sí wàhálà ìdájọ́ yẹn yí padà láti ibi pé yóò máa lọ sí ibi pé yóò máa gé gbogbo tó bá rákà mẹ́rin yóò tó bá tún ṣẹlẹ̀ náà láti ìdíjẹ rẹ̀ ìjọ méjì ló rò pé wọn ṣe mẹ́ gbà tó dọ̀hún náà hàn sí pé yóò ṣe ọ̀sẹ̀ kan láti ìgbà tó ti máa náà ni ó ti máa pèsè láti rẹ̀ tòró ti kúrò ní arìnrìn àjò nígbà yìí ìmáàmù ṣe tàràwíì rákà mẹ́rin làwọn bá lẹ́yìn àwọn àti fẹ́ ṣe tàràwíì wa ní rákà mẹ́wàá so ṣé a lè darapọ̀ mọ́ nígbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe wítìrì tó sì jẹ́ pé rákà mẹ́ta yóò ṣe papọ̀ ni ní wítìr tá a lè darapọ̀ mọ́ pẹ̀lú àníyàn pé àwọn ti tàràwé bẹ́ẹ̀ nígbà tó bá darapọ̀ mọ́ tó bá ti parí rákà ẹlẹ́kẹta èèyàn dà ní ẹ̀kẹ́ tàràwé lẹ́sìn tó bá ti ṣe rákà ẹlẹ́kẹta tó jókòó tashahhud ẹ̀yìn máa bá jókòó pẹ̀lú ẹ̀ tó bá sálámà ẹ̀ ti dé ẹ̀fẹ̀ rákà àkọ́kùn ẹ̀ máa bá sọ láti yàn lọ ẹ̀lọ́wọ́ ẹ̀lọ́wọ́ kan ní ẹ̀ Àtàmà ẹ̀kùn. Àwọn ibi ìṣẹ́ ọmọ ọ̀ṣun ti lọ. Àmì àrùn fẹ́ ọ̀rá tó gún mọ́ṣọ. Ìbéèrè mi. Ìbéèrè mi pé ẹni tó ń kí tàràwì tó wá gbàgbé nínú rákà kan kó ó ké tó láti fa sí àlásán kò wá rántí kó ké túwà ní kí ni ìdájọ́ ẹ̀. Tàràwì ló lẹ̀ ń kí nínú rákà kan pé. Ẹni tó bá ké sọ́tì àrùn kan nínú náfìlà tí ọ̀ràn ti ké súrà kò sí wàhálà kò bùkátà kò sí sùjúdù sàhù nírò eléyìí nítorí pé nínú náfìlà òfin ṣẹ̀rí àfihàn pé fatia gbé rákà ó tilẹ̀ jẹ́ pé kìí sùn ìlànà anábì sallallahu alaihi wasallam gbogbo rákà anábì kìí dá sí fatia nínú náfìlà ó tún máa ń ké nǹkan kan lé lórí ni. má wàá sì gbọ́ kó lérò pé gbogbo àṣìṣe tẹ́ bá ti ṣe nínú náfìlà kò bùkátà sùjúdù sàhù ó ń bùkátà ṣùgbọ́n lẹ́yìn nìkan ni bùkátà. bí àpèjúwe ní ìsìn ìmáàmù ń bá sọ̀látù tarawih ìlọ ó ti ṣe rákà méjì pé bàbá tó ti dé lọ sẹ́lẹ̀ kẹta látàrí pọ́ gbàgbé àwọn jama ti subhanallah wàá padà sí jókòó wàá ṣe tashahhud wàá sálámà lẹ́yìn tí sálámà wàá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì nítorí gbàgbé ti mú ọ fi rákà méjì kún ó ti gbàgbé ti mú ọ fi ìdúró kọ́ńtà méjì tó kù tẹ́lẹ̀ wà forí kalẹ̀ lẹ́yìn sí sálámù náà. ẹlẹ́rú ẹlẹ́rú pẹ̀lú wọn. Àlẹ́ bí sọ̀rọ̀ Rọ́ṣùn ti lọ́gbọ̀n lọ sí ìgbè. Ọláyẹwájú sọ̀rọ̀ láti Ìlọrin. Ìbéèrè yìí. Ẹlẹ́rú ẹjọ́ àmì um, pé àdúgbò wa a máa ń ṣe nípa nǹkan ẹ̀rú kẹ́ńgọ́ mi. pápá àgbàgbé wa. kẹ́ńgọ́. ẹjọ́ ya pápá àgbà. náà a máa ń ṣe nípa nǹkan tó tá a bá tí wọ́n ṣe nípa rẹ̀ lọ́wọ́ tá a wọ́n ní mùsùlùmí kan tó ṣàdúrà so wọ́n ní wọ́n lè tọ́ka sí ìgbà pé ó yá ṣàdúrà àdúrà máa fàdúrà bẹ̀rẹ̀ so tá a bá ti ṣàdúrà bẹ̀rẹ̀ a máa kọ̀ntínú láti máa ṣe ìyẹn ṣé kò sí ìdájọ́ kankan tó takò alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbi mítìrì a máa wá ń dá àwọn owó kọ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹni pé ìgbà tá a dá owó fẹ́ fẹ́lẹ́ nìkan fẹ́ sí ìyàwó láàrin wa àwa ni kí a kó díẹ̀ nínú owó tá a nílẹ̀ ká fún ẹnu ìyẹn ní five thousand. ọba wa di wípé ọmọ ṣòkú náà ó fẹ́ sí dùkú rẹ̀ náà ṣẹlẹ̀ owó tá a ti ti dá kalẹ̀ náà lọ́sàbà máa ń yọ kì í ṣe pé wọ́n sọ pé ẹ dáwó fún wa sájà tó bá ní fún ọba ní sádà ni èèyàn bá ní bọ́yá kí èèyàn sọ pé mi ò sí bí mi ò sí nínú nǹkan tó ti ní ìka ṣe owó tí wọ́n ti dá kalẹ̀ tí wọ́n yọ fún kí ni nǹkan tí wọ́n máa ṣe ẹlẹ́ẹ̀kejì ó ti ń ah, àkókò àwọn pàdé tẹ̀ ń ṣe hmm. ládùúgbò gbogbo tó bá dé kó ní ṣe pẹ̀lú bí ó ti ṣe mójútó ètò ààbò ní àdúgbò yín tí ò ti ní mẹ́rẹ̀ tó mi ò fi ní padà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu hmm. táwọn ọ̀bà yìí jẹ́ wọn ò fi ní máa wà àdúgbò yín kò sí nǹkan tó burú mbẹ̀ ṣùgbọ́n lè má bùkátà kí gbogbo lé tọmọ ẹ̀yìn aṣojú wa nítorí pé ọmọ fáwọn aláfíríkà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ń fi àsìkò sílẹ̀ fún gbogbo nǹkan hmm. ó mú kí nǹkan yẹn kọ́ rọrùn wọ́n ilá kìí ṣe nǹkan tó yẹ kó rọrùn torí pé ó ń kálukú àtọ́gbà àtijọ́ yìí lọ́mọ bíi tí bàtà ti ń tà lẹ́sẹ̀ mi ò máa sọ pé dandan àti ká máa jókòó pàdé gbogbo ọjọ́ kan báyìí pàtó nínú ọ̀sẹ̀ ẹni tí ò ní oúnjẹ tí ó jẹ lé ẹni tó pé ó ṣe wàhálà lọ kò lè má rùn lọ́rùn ẹ̀yìn náà ìpàdé bí security ó ti ṣe lágbára ni kí ló dé tá a sọ ọ̀bẹ̀ di mọ́ṣáláṣí àbí ṣọ́ọ̀ṣì tó hmm. ìpàdé lọ́yẹ̀kẹ́ mójútó nítorí pé gbogbo orú nǹkan yẹn ń gbẹ̀ngbẹ́yìn ó padà máa dá ìgbọ́ra ẹni yé sílẹ̀ hmm. ẹni mùsùlùmí ọkọ ṣàdúrà ẹni kí ọlẹ́sìn kìrìsìtẹ́nì wọn tún ṣàdúrà so ó ti dáa jù kọjá pé pàdé tara ṣe la focus àbùkátà hmm. gbogbo eléyìí nítorí pé wàhálà tí máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n lè dúkìá mùsùlùmí ń ṣàdúrà màdá ń ṣàdúrà ń ṣàdúrà gbogbo ìdìṣẹ́jú kan àbọ̀ lọ wọ́n á bá tí àlọ́kà màdá ní kí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ṣàdúrà oníṣàgbé àtọ̀nà bá tún dànù hmm. ìgbà tó dànù bá ní kálukú tún máa pàtẹ́wọ́ àwọn kan bá ń bínú pé ah, ah wọ́n fẹ́ sọ ìjókòó àti sọ́ọ̀sì ni so kéèkì ṣe tó ní agbára rò ṣùgbọ́n wọ́n wò ó pé ah, àdúrà tó ń ṣe o bóyá tó máa tún fi orin gbé o yóò jẹ́ kó tètè lọ sílé àṣẹ hmm. so àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ lè máa bínú àwọn bá dìde hmm. so ní àdáwà bá dìde yóò máa dìde kí la fẹ́ ṣe gan-an kí la dálẹ̀ so ẹ dákun ẹ jẹ́ ká máa fókọ̀sì kí n kókó dà torí ẹ̀ jókòó ẹ̀ sọ ẹ̀yà ni èsùkọ́ má bàa jókòó èèyàn bí èsù èsù bí èèyàn èèyàn bá ti já níyàn dáadáa lẹ gbé wa bẹ́ẹ̀ ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ bí èsù bí èèyàn bí èèyàn bí èsù ọba wà bẹ́ẹ̀ ẹ̀ padà jà náà <laughs> torí ìjẹ́ bó ti ṣe jẹ́ níyàn. àmọ́ ẹnu pé nípa ẹ̀sìn ní nàìjíríà wa ń bì ó wà sensitive hmm. so ẹ̀ ń wá ìṣọ̀kan ẹ wà á máa fọwọ́ ara yín fa nǹkan tí ò ní táwọn yẹn sọ̀kan bẹ̀. Hmm. ẹ gbọ́ ọ̀nà tí kálukú wá gbà kò kò kò kò lè jẹ́ ká sọ̀kan lágbọ̀n hmm. torí gbàgbọ́ kálukú yàtọ̀ síra wọn. Hmm. so ó fẹ́ tàkọ́jọ́ pé focus lórí ìpàdé tẹ́ fẹ́ fi hàn. so eléyìí jẹba wọn. fẹ́lẹ́ kejì ọlẹ́ǹda o owó kí náà ń dá ṣé ìpàdé ọlọ́mọṣú àbí ọlọ́mìnirin lé àbọ̀lọ́rí ọkọ lẹ́sẹ̀ àdúgbò à ń dáwọ́ ẹgbẹ́ gbé pé ń jẹ́ dáwọ́ yẹn fún ẹ̀ lò fún hmm. bóyá ẹgbẹ́ fún àwọn akẹ́ sí àbáwọ̀ àdúgbò hmm. táwọn máa sọ dẹ́ńdẹ̀ owó tẹ̀ máa sọ fún ọ ẹ̀ wá lówó tẹ dáhùn bẹ́ẹ̀ ni kẹwàá sílé ká fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kẹwàá fẹ́ gbéyàwó ká fún bẹ́ẹ̀ ẹni tí ó ṣòkú náà kí ló dé tẹ̀ mí fọ hmm. so a sì ìgbàgbọ́ ara tí wọ́n sọ ní pẹ̀lú ní ìtẹ̀nínú ẹ̀sìn tiwa kò sí tọ́jú à ó ṣe lè máa dúró ní èèyàn hmm. ti kú á tún á pàdánù owó hmm. ọwọ́ amúnú owó tèmi dá ẹlẹ́sìn sòkò ṣé pàdé òní tú so gbogbo orí àwọn nǹkan wọn yẹn já máa ṣàkíyèsí rẹ̀ hmm. nǹkan adá torí rẹ̀ kó jọ tọ́ka tèmi balẹ̀ láti fi owó tèmi náà dá sí i ó nìkan òní jẹ́ pé ẹjẹ́ ká máa fowó yẹn sí ká máa gbé lọ síbi nǹkan mi. ẹ̀lọ́run Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wabarakatuh. Orúkọ ìgbà tí ń pè yìí. Orúkọ mi Kamadun Abdulkarim Niger Republic. Láti Niger ìbéèrè yìí. Nà ìbéèrè mi ni pé ẹgbẹ́ olóhùn kan lọ́ra àgbẹ̀ flọ́ọ̀tì áńkì lọ́wọ́ àgbà lówó ló fi ra àgbẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ìfira ilẹ̀ yẹn. Àsìkò tó rà ilẹ̀ yẹn ò lówó lórí ṣùgbọ́n ní ìfihàn obìnrin ó lórí padà àwọn abẹ́rẹ́ tà fún mi ti ṣe àjì lọ́wọ́ béèrè gbígbé ní owó bẹ́ẹ̀ lè ṣe àjì àti tẹ̀lé. padà ó di ẹ. ẹnu. àdúgbò yìí. ó kì í yà mí. báwo bá wọn ṣe àgbà tó ń lọ. alhamdulilayi ilẹ̀ tí ń ra pẹ̀lú owó tó ti haram hmm. wọ́n ra pẹ̀lú owó èlé so wọ́n wá fi ta ilẹ̀ yẹn ilẹ̀ tí wàá gbówó lórí wọ́n fẹ́ lọ fi ṣe hajj kò sí tàbí ṣùgbọ́n wọn àti ti jẹ́ pé owó tí ó dà iná ló fi ra lẹ́yìn ó lè ta kọ́ wa mú yẹn kọ́ lọ fi ṣe hajj káàjì yẹn jẹ́ àtìtì ọlọ́run ọ̀bọ gbà hmm. nítorí pé inna Allaha ta'ala tayyiban la yaqbalu illa tayyiban ọba mímọ́ lọ́lọ́ ọlọ́run ọba yìí kì í gbà nǹkan káàfin tó bá mọ̀ bí àpèjúwe ká pọ̀ ra lẹ́yìn ní five million naira látàrí èlé tó wọlé ẹ̀ ṣùgbọ́n ju owó tó yẹ kó san gágágágá ní one million so àgbẹ̀pẹ̀ tó bá tà one million tó bá yọ ń bẹ̀ òun náà ní halal tiẹ̀ nítorí pé nǹkan tí haram bá bí haram ló náà jẹ́ hmm. èso owó tó ní kọ́ hajj nìyẹn náà. 08061998459 plus 2348083293896. Hello. Àwọn alẹ́kùn àwọn sọ́lá. Alẹ́kùn sọ́lá wọ́n fún tí lọ́nà wọ́n bá tún wọ́n kàn lọ́pẹ́. Láti gúnmọ̀ bọ̀. Ìbéèrè ní. Ìjẹ́jà àkọ́kọ́ ni pé ǹjẹ́ ó tọ́ fún Mùsùlùmí tí kèyí fún nǹkan ọ̀sẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n kò fi pé àwọn ẹlẹ́sìn ní ìfẹ́ àwọn ẹlẹ́sìn ní máa fẹ́ sọ lókè òun náà wá bẹ̀rẹ̀ nǹkan ọ̀sẹ̀ láti fi òun. ẹlẹ́ẹ̀kejì tó tọ́ fún mùsùlùmí tí tí wọ́n fẹ́ ka fámílì àwòsí wọn fámílì àwòsí ní ló bá wo pé òkú ti bàbá wà ń bẹ̀ ló bá lọ rí mú òkú bàbá rẹ̀ láti gbé lọ fẹ́ àti kọ̀ǹpútà lóyè nínú bí kọ̀ǹpútà kan bá já o lè mú àwọn owó òkú yóò láti fi wà tẹ́lẹ̀ lọ sínú tẹ́ ìbéèrè kẹta kí ni tọrọ máa ká fọjú ẹran ibì kan ká tó pa nínú òfin rẹ̀. alhamdulilayi ẹni tí kìí sin nǹkan ọ̀sìn àmọ́ tó fẹ́ sìn nítorí àti mú kí ọdún ọlọ́rọ̀ sọnù báwọn ẹni tí kìí ṣe mùsùlùmí kọ̀tọ́ lábẹ́ òfin lọ nítorí pé òfin lọ sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ń ara yín lọ́wọ́ lórí àti máa ṣe dáadáa lórí àti máa bẹ̀rù ọlọ́run ẹ má máa rara yín lọ lórí ẹ̀ṣẹ̀ àti ìtakò ẹnu àlọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí jẹba wọ́n ní ilé fámílì àwọn wọ́n ti ta òkú bàbá èèyàn sì ń bẹ́ńbẹ́ hmm. téèyàn lè ti torí pé wọ́n ti ta àwọn téèyàn lọ hú òkú bàbá tiẹ̀ kó ń bẹ́ ìyẹn téèyàn bá bá òkú bàbá náà lálàáfíà pọ̀ sẹ́kù hmm. sòkéèyàn lọ hú kó ń bẹ́ àbí ló tẹ̀ lé gbà tó lè mú yàn lọ hú òkú kúrò ní ayé rẹ̀ àkọ́kọ́ ọwọ́ pé wọ́n sìnkú sílé òun tó nínú òfin ṣẹ̀rí aláti mú yín lọ hù hmm. ilé ìsòrí tẹ hmm. ṣẹ̀rí ọ̀gbà kẹ́ máa sìnkú sílé hmm. iná ni wọ́n ń gbọ̀n o wọ́n tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kù tọ́wọ́ ayarí pé lé wọ́n sìn bàbá sí o sì gbọ́ tó ń béèrè náà sọ pé wọ́n ta lé tòkútòkù ṣùgbọ́n ọba jàpàrà so àwọn ẹni tó ra léwu àwọn ẹni ó padà wú òkú bàbá rẹ̀ kú wọ́n lọ sọ síbi tí ọ̀dà hmm. so nítorí délé orí kẹ́nikẹ́ni ká máa sùnkú sí hmm. kìí ṣe nílé wa lókun bàtà bá jẹ́ mùsùlùmí ilé ìjọba wọn ní ṣé wíwú káwa lọ hùn sọdà bẹ́ẹ̀ ni ọ̀dà ntẹ̀sẹ̀ dà ó ti yẹ kẹ́sẹ̀ náà ṣáájú eléyìí hmm. kìí ṣe pé màá bá tó wa talé fámìlì yìí lẹ́ẹ̀tọ́ wa lọ hó òkú bàbá yín tó wà ń bẹ̀. ẹ bẹ́ẹ̀ kọ́ mú o. Àlejò sọ́lá lọ fún sílẹ̀ ìwọ̀kà àti ìlú. Àgbẹ́lẹ̀ ìwọ̀n kọ́ sọ́rọ̀ láti kìí. Ìbéèrè yìí láti kìí. Ìbéèrè yìí ó ti jẹ́. Ṣẹ́bù ẹ̀yà ọdún ìṣẹ́jú kan ẹ̀rọ ìgbìmọ̀sá abẹ́bí àṣìkò yìí kéré fún àwọn àjọ panápaná pípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó yẹ ṣẹlẹ̀ ní ọláìyá lápàkì ẹ̀dàkùn àwọn ń pàrọwà sí láti bá wa jí yìí lọ rè é bá wa bẹ́ẹ̀la dúkìá àti èmi ni àwọn èèyàn tó wà ń bẹ̀ kí ilé náà kọ́ ìgbà àtàwọn bí ó ti ṣe yẹ ọlọ́run kò ní jẹ́ kí olùwé oníkálukú wa kí ó ṣòfò tó sì jóná zero eight zero six one nine nine twelve five nine plus two three four zero three two nine three nine six ó kẹ́rì. sàárà ló sọ. ẹ̀rù sọ̀rọ̀ ló yẹ kí n sọ̀rọ̀. ṣé kàtà yẹ kàtúmọ̀ láti kẹ́kọ̀ọ́ jẹ́ òkú? Náà bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ ṣé kò ní ẹ̀ṣẹ̀ kankan tó wọ́n tó kàwá sí ìrìn òkú nílé? kò lẹ́sẹ̀ kankan kí a máa ṣe nu ilé náà lọ yẹ ẹni obìnrin gbèsè kẹwàá mọ́ṣáláṣí. Hmm. ẹ jẹ́ kí máa fi àsìkò yìí tó wa létí pé wọ́n àṣì ìtàgbẹ́ngba kí a mọ̀ sí húdàmù àbúṣọ lẹ́yìn tó jẹ́ ti ẹ̀ka ti ìlú Ìbàdàn yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún Ramadan táwọn náà yìí inṣàlá tó ṣe déédéé ọjọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin 2022 láago mẹ́wàá àárọ̀ gbòmìnirí ní ọjàba central mosque nílùú ìbàdàn olú ìpínlẹ̀ èkó ní ti wáyé àwa tí a bá ń gbọ́ kí a sọ fáwọn tí ò gbọ́ aláàbò ìṣẹ́lú mìíràn fún ẹnìkọ̀ọ̀kan wa nítẹ̀síwájú ní tẹ́lẹ̀ ọmọ àárín jèrè kọ̀bọ́ọ̀lù òun náà ni àṣẹ dr ṣàgbọ́n gbadébọ̀ ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ ìmọ̀dínà sẹ́ńtà ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ wọ́n mọ̀ dára lẹ́pẹ̀ lórí inṣàlá kọ́lùkọ́ ṣe wọ́n fún wa. ó kọ̀ yẹ nígbẹ̀yìn bóyá n tí ìwé nǹkan tí wọ́n fẹ́ sọ dáadáa torí wọn sọ nǹkan kan èlò lásán wọn kàn yìí ẹ̀lọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀lọ́ rí pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ẹ̀lú sọ ọlọ́kùnrin rẹ̀ sílẹ̀ tàbí ìyá ni láti tó kọ́kọ́ ìbéèrè yìí ẹ̀lá kò ní fẹ́ mọ̀ bóyá ọ̀sìn àwọn aláàrin ọ̀kùnrin wà tàmí ìṣẹ̀lẹ̀ rẹ̀ pẹ̀lú àti bàbí. ẹ̀lọ́ ẹfẹ́ mọ̀ bóyá oògùn yà ń bẹ àbí àtúnyà rẹ̀ láàrin ìyàtọ̀ àná rẹ̀ láàrin tẹ̀gbẹ́ ó tún ìrọ́mà àbí kí ló tún. tẹ̀gbẹ́ rẹ̀ fún ọmọ ìṣẹ̀lẹ̀ ìkọ̀dúrà àti bàbá tó ó ti ṣe yàtọ̀ láàrin. ẹni tó bá jẹ́ pé àṣìṣe tó ṣe ọgbà kó forí kalẹ̀ kó tó sálámà ọgbọ̀ọ́ ìkìbọ̀ wà lọ sí Allahu akbar wa joko. Allahu akbar wa tun lọ sí forí kalẹ̀. Hmm. Allahu akbar wa joko wa sálámà. Hmm so bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá yẹ pé ẹ̀yìn sí sálámà náà tiẹ̀ kò ti sálámà tán Allahu akbar wàá lọ forí kanlẹ̀ Allahu akbar wàá jókòó Allahu akbar wàá tún lọ sí forí kanlẹ̀ Allahu akbar wàá jókòó wàá sálámà kò sí yàtọ̀. ìbéèrè tó wà lórí wọ́n ní ǹjẹ́ bí fún mùsùlùmí láti mọ̀ sọ pé a wọ̀ náà ilé òun dúdú olówó amúbáyé ó lé àmúkankan kan ilé òjò àwọ̀rọ̀ dáwọ̀ ilé ibi burúkú lè lọ́wọ́ mọ́ báyìí atẹ́gùn burúkú lè lọ́wọ́ mọ́ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àti ọ̀dà àtàkọ̀ pé orí ìyà burúkú lè wà lọ́wọ́. gbogbo tọ́lọ̀ ń bá ṣe kò sí burúkú mọ́ ẹlẹ́yìn ọ̀dájú pé kọ̀lẹ́kọ̀ hmm. kọ̀lẹ́kọ̀ sí ọlọ́run ẹlẹ́dàá wa hmm. ọ̀run tó mú orí ńlá lọ́lọ́run fi ṣe hmm. torí tọ́lọ̀ ń bá máa fi àwọn aburú tó ń fi nǹkan tí ń ṣẹlẹ̀ parẹ́ fún wa hàn ni àbá mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lóore ńlá. so bẹ́ẹ̀ náà ni òtútù tó mú bẹ́ẹ̀ náà ni ẹ̀yìn bẹ́ẹ̀ ọjà tó tà òjò tó rọ̀ gbogbo orin orin gbọ́dọ̀ bá rọ̀ sí ọjà tó rọ̀ bá mú náà so ọdọ adúpọ̀ pọ̀lọpọ̀ aburú mi ọba ṣẹlẹ̀ sọ ọlọ́run adúpẹ́ fún ọ lọ́jọ́ náà bá ti ṣe ká máa dúpẹ́ fọlọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ Àrẹ́bí Sọ́lá wá ṣe lọ́wọ́ ọmọ ọdún bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ láìsẹ́. Láti lọ. Ìṣẹ́. Ìbéèrè yìí. Ìbéèrè pé ẹ̀rẹ̀ kọjá wà nípa kíkọ́ ẹ̀. Ṣé tọ́lá tẹ̀ lọ́dà láti kékeré? Ṣé gbogbo àkípà gbogbo ọdún ilé àdínkọ̀kan wa rán? ọ̀rọ̀ pé sọ pé ọ̀rọ̀ táwọn ń pa àkẹ́kọ̀ọ́ náà má ti tẹ̀ lọ́jà sọ̀wọ̀ ńlá wà ó. ẹlẹ́kọ̀ọ́ ni o. àbúrò ṣùgbọ́n sọ̀rọ̀ láti kìnnà. láti ìjẹun. ìbéèrè mi. ìbéèrè mi ni wípé bàbá kan wà àti ìyá tó ó fẹ́ mùsùlùmí bàbá kírísítẹ́nì ni ìyá tó wọ́n gbà bínú báwọn. bóyá àwọn apá tuntun náà fún wọn jẹ́ kìrìsìtẹ́nì táwọn apá lè jẹ́ so ìgbà tó yá ìkan nínú àwọn ọmọbìnrin tó ń jẹ́ kìrìsìtẹ́nì ó wá lọ lóyún fún kìrìsìtẹ́nì ọkùnrin tí wọ́n wá sọ pé pé tó sí ìgbéyàwó tó ẹnìkan wà sí ìwé ń tajà sí ìwé tàbí ń tajà ọjà ọ̀gá wà lọ́ọ̀rẹ́ kan bá ó wà sọ fún mi pé mo ní ìtọ́ka tó ń lè ṣe ohun tí ní ọba rẹ̀ ti lè yá pé wà ẹ̀rọ àrà ń pè ní bá ṣe àdúrà sí ṣé kí ẹ̀rọ níbẹ̀ tí ó bá ń ta ilé yìí pé kò sọ di ọ̀sẹ̀bọ ní iwájú ọ̀run ìbéèrè yìí. Dáadáa, ọmọ àkọ́kọ́ ọmọ tí kìí ṣe Mùsùlùmí tí bàbá sì jẹ́ mùsùlùmí tọ́mọ ìbá fẹ́ lọ́kọ kì í ṣe bàbá mi ò fi lọ́kọ. Hmm. àwọn tó bá jọ ń ṣẹ̀sìn ọ̀rọ̀ tiẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí bàbá rẹ̀ àwọn ni ò fi lọ́kọ. tábà wá rí ajẹ́ kí wọ́n lọ sọ́dọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn wọn yẹn àwọn ni ò fi lọ́kọ. Hmm. gẹ́gẹ́ bó ti jẹ́ pé tí ọmọ náà bá ti di mùsùlùmá lóbìnrin hmm. bàbá rẹ̀ kì í ṣe mùsùlùmí bàbá tí èsè mùsùlùmí kò lè fi ọmọ mùsùlùmí lọ́kọ hmm. so eléyìí jọ fún ọ lọ ẹ sì rí i pé balance wà nbẹ. ẹhẹn islam iṣẹ́ ṣe àbòsí sábà wà pé ń bójì báyìí hmm. wà á sọ báyìí eléyìí jẹba. Hmm. ẹlẹ́kejì òun náà lẹni tí ń tajà ẹnìkan á sọ fún pé òun fẹ́ ràn lọ́wọ́ bọ́jà rẹ̀ ṣe máa tà kọ́ lọ wá ẹ̀dùn ara wa. Ṣé bá a sọ wá láti máa pé ọ̀ràn náà nìyẹn? ọ̀ràn yẹn bọ́ ẹbọ burúkú. Hmm. So wọ́n náà sẹ́rí àwọn sọ pé níta bá ti máa máa béèrè. Ìsìláàmù hmm. yìí ṣẹ̀sìn babaláwo. Èyí hmm. ṣẹ̀sìn àwọn alágbègbà. So gbogbo àwọn tí bá ti ń ṣe báyìí àwọn ò sí lórí ìlànà nàbì Mùhàmmad. Ṣọlá ṣẹlẹ̀ ṣọlẹ́gùn ara nàbì. Ọlọ́run jẹ́ bó ṣe kí. Ànábì ọ̀sọ̀ kíkọ̀ jẹ́ dẹ́bí gbogbo àṣàṣe ayé kò ní ṣe ọlọ́jọ́ náà tó hmm. wọn á jẹ́ bí ẹgbọ́n ara. ọjọ́ ara <laughs> ẹlẹ́rìndọ́ ni o ẹ̀rọ ní sọ́lá mọ́ṣúntì náà. iṣẹ́ àtúntàyọ̀. ìbéèrè mi. ìbéèrè pé wọ́n máa ń sọ̀dọ̀ ní ẹ̀rọ àwọn sàmì ìlú ìdájọ́ sí ẹ̀ ọ̀la láìláìlá àbí yìí sí láìláìlá àpèmẹ́ àbí ọ̀la lórí wọn náà ti ma wọn náà ti ma ní kọ́kọ́ kò sínú súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam tẹ́bá ti tẹ́bá fẹ́ sàdùà nítí súnà kọ́ wa ní kí ẹ fi dáadáa sàtẹ̀kùn síwájú ọ̀rọ̀ sẹ́rí náà ọ̀pẹ́ iná tẹ̀rùn wíwọ̀n àwọn sọ̀kọ́ láàrẹ̀ ẹ kì í sàǹsà ẹ̀yẹn ká iná ọ̀pẹ́ iná tẹ́bá ti wá kàtẹ́ pé wọ́n lọ wọ́n iná ọ̀pẹ́ iná kẹ̀kẹ́ ṣe nǹkan báyìí báyìí fún wa èyí ṣe pé wọlá rẹ̀ tọrọ lápọ̀lọ́kẹ́ o èyí tí wọ́n ṣe níṣẹ́ ló fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run yà ayyuhalladhina amanu ittaqullaha wabtaghu ilayhi alwasilata wajahidu fi sabilihi la'allakum tuflihun na'am. Jazakumullah khairan, Sheikh. 080619985 main plus 2348083293896. Ẹgbẹ́ tí máa fi àṣìkò tó wà lẹ́sí pé wá àṣìkò àwọn ìgbà tí ọ̀nà sí ìbúdàn ọ̀gbìn ìṣòro yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún ramadan tó tún ṣe dédé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹrin twenty twenty two yìí ní ọjọba central mosque ìlú ìbàdàn olú ìpínlẹ̀ ọ̀yọ́ ní tẹ̀síwájú kíra máa àríjìlẹ̀ kabul asheikh dr sọ̀gbìn gbadebo rọ́jí aláṣẹ àti ìdásílẹ̀ ìrògbìmọ̀ sẹ́ńtà ní oṣù mọ̀dá alẹ́kọ̀ọ́ láàdúgbò àárọ̀ ìgbélógún ló bẹ̀rẹ̀ àwọn tí a bá ń gbọ́ kí a sọ fáwọn tí ọ̀gbọ́ aláàyè ìṣẹ́ ní ìrọ̀lùfẹ́ ní kọ̀ọ̀kan àti ìdálẹ́jọ́ dáadáa fún wa insha Allah ẹlẹ́kọ̀ọ́ Àlọ́ tó kọ ní àlọ́ tó kọ ní Taofik Taofik ló ń pè lásìkò. Ìbéèrè ní àyàbá àyàbá tó tán kọ́ fún ìjọ Sunday wọ́n sì lọ́kọ̀ ọ̀sẹ̀ àpọ̀. Ẹ̀rọ àkọ́ bẹ̀rẹ̀ pé nítorí ẹ̀kọ́ wọn ọ̀tí wọ́n fi lẹ́kọ̀ọ́ yẹn tó kọ́ ṣọ́ọ̀bù sísàlẹ̀ àti lórí pé wọ́n fẹ́ kọ́ mọ́ọ̀tì sí òkè tí ó wọ́ọ̀kì bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ nìkan ó ra mọ́tò lọ́wọ́ èèyàn kan. Mùsùlùmí náà wò kọ́ ọ̀tọ̀ lọ́tù tó dà ní ó dà lọ́wọ́ ọmọ yahoo ló wàgbéyà tí ìwé ti pé tẹ́tìlì ti pé ìmọ̀ ìpé kò wà pọ́pà kọ́ńtà tí ìwé ti pé tẹ́tìlì ti pé tí kò ṣe nǹkan kan. so ọjọ́ bí ilé. alhamdulilayi ẹni tó bá kọ́lé alágbèéká lórí àgbéká tó sì jẹ́ pé multi-purpose building hmm. ọ̀kan wọn á lò fún ilé ìtajà ọ̀kan wọn lò fún kìnnì kan mọ́ṣáláṣí ọ̀wà wà lókè kò sí ní tó burú mẹ́ hmm. kò sí ní tó burú mẹ́ hmm. wọ́n á ní ọ̀rẹ́ àwọn ará mọ́tò tòmátò yẹn rí rẹ̀ pé dáadáa ṣùgbọ́n ọ̀rà lọ́dọ̀ ọmọ níyàwó yàwó hmm. kí ló dé tẹ̀sí dárúkọ ọmọ níyàwó yàwó ẹ jẹ́ pé ọ̀nà tọ́gbà rówó mọ́tò nǹkan dà hmm. so ọlọ́run ọ̀bẹ wa hmm. ọ̀ tàbá fẹ́ ra mọ́tò tàbá fẹ́ ra lé tàbá fẹ́ ra gogan tàbá fẹ́ ra gègé kọ̀wé ọlọ́wọ́n bẹ̀ wá ká wádìí ọ̀nà tẹ́ni tá a fẹ́ rà lọ́dọ̀ rẹ̀ gbà owó tó fi rà hmm. ọlọ́wọ́n hmm. bẹ̀ wá. torí wá ọbẹ̀ wá bẹ̀ à ní lè ra búrẹ́dì jẹ. ẹ̀bá dọ́jà ẹ̀ máa béèrè pé hmm. yóò búrẹ́dì gbọ́dọ̀ ti kó jọ tẹ́ sí ra kẹ́kẹ́. ẹ̀ lọ́yàwó rà ni àmọ́ tó bá ti wá hàn sí wa wípé eléyìí ọ̀nà ìjàmbá ló fi rówó tó fi ra mọ́tò yìí. kí ni ọmọ bàjẹ́ kí mo ràn lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú jàmbá. so ń kọ̀ láti ra mọ́tò lọ́dọ̀ tiẹ̀ ńlọ ọ̀rà lọ́dọ̀ ẹlòmíì. àbẹ́tẹ̀lẹ̀ ọ̀rá mọ̀ rárára hmm. ọ̀rá mọ́tò ń dà ìwé rẹ pé kò sí wàhálà mẹ́ wọ́n ti ti sọjà ètò ṣe pé jí hmm. so kò sí wàhálà mẹ́ hmm. àmọ́ ibi tó burú sí ni pé tí wọ́n bá ti mọ ẹsẹ̀ ti ń ṣe so ìwọ ọ̀ràn lọ́wọ́ nù tó fi jẹ́ pé gbogbo ní tó bá ti fowó burúkú rà ẹ̀sùn tí ó tún rí ta so ìdí nù àmọ́ tí n bá ti mọ ọlọ́run ọbẹ̀ mi. zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight seventy nine three eight nine six àwọn nọ́mbà tí olùjáde nù ẹ jẹ́ kí wá tún ṣe báyìí ẹ lọ́kọ̀ ní o ọ̀dọ́ òun. Assalamu alaikum. Màlẹ́kùn sọ́lá ọmọ fẹ́ẹ̀kì lọ. Ẹjọ́ pẹ́sàn ni pé obìnrin tó fẹ́ ṣe tó fẹ́ ṣe itikaf. Hmm. Pé tó wá dé itikaf, ó wá pé ìkóṣù rẹ̀ wá bẹ̀rẹ̀. Ẹjọ́ tí itikaf rẹ̀ ṣó bàjẹ́ ni àbí yóò máa wà ń bíbẹ̀ kò kọ̀ ní ṣe sọ́láàtì àti pé ẹni tó ṣe ifikaf àti ẹni tó wà nílé tó ń ṣe tààjùd fún the last ten day of Ramadan ṣé ìdájọ́ ẹni tí ó ṣe ifikaf náà ló ń bẹ fún ìdájọ́ ẹni tí ó wà nílé tó ń ṣe tààjùd náà another question ni pé. ẹjọ́ra ah, ẹ wà. ẹni tó ń ṣe àtìká fún tẹ́ǹkọ́ ṣùgbọ́n àtijọ́ ti bàjẹ́ ẹ̀ padà sílé yọ padà sílé hmm. ìdájọ́ tó ń bẹ fẹ́ni tó lọ ṣe àtìká ó yàtọ̀ gédégédé sẹ́ni tó jẹ́ pé inú ilé ló wà hmm. tóun ti ń ṣe pèyàmù lẹ́yìn ní hmm. mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan hmm. bó tilẹ̀ jẹ́ pé kìíní kejì wọn orí dáadáa náà ni wọ́n wà ṣùgbọ́n àlè fẹ́ni tó ń ṣe ẹ̀rtìkáf wí ẹni tó ṣe pé kọ̀ lọ sí ẹ̀rtìkáf náà. ẹ lẹ́nu. sàmúlẹ̀kùn. ẹni sọ́ra ni wọ́n ti ti yàn. mo ní bàṣẹ́ ò ní sọ̀rọ̀ láti wọ. ìbéèrè mi ni pé láti ṣùgbọ́n sọ. ìbéèrè mi ni pé tí èèyàn bá wà nù àwẹ̀ tí wọ́n wá ń rún ṣé kíláníkà ni ẹ gbógun ó lè lògùn gbà náà ṣé tó bá gbógun ṣé àwẹ̀rẹ̀ sí ìdá àti àwẹ̀rẹ̀ ò já. ó ti já ti pẹ́ oògùn tó lò gbèsè ṣòyà mọ̀rẹ́ ọbẹ̀ ó ti bàjẹ́ ti pẹ́ má pọ̀ ọ̀sẹ̀ náà hmm. nítorí pé àárẹ̀ ti ń ṣe ọkọ ọmọbàwá fọ ara rẹ̀ ṣe sábàbí kú ara rẹ̀ ń hmm. lọ fi lògùn yẹn ọkọ̀ àkọọ́lẹ̀ pọ̀ jẹ́ gbèsè ọjọ́ yẹn ọ̀ máa san padà lẹ́yìn Ramadan. Jazakumullah khairan Sheikh ibi láti mọ̀ sọ̀rọ̀ lónìí. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ ẹ̀rọ ọ̀run tí wọ́n ṣe àgbà ọ̀tọ̀ ètò kọ́lá tó bá rí tí wọ́n lẹ̀sùn lórí láyé àti lọ́jọ́ ọ̀gbìn ìlẹ̀kìyàmá. Ọkọ̀ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Shabdin Gabriel Rọ́jí aláṣẹ àti ìgbàsílẹ̀ àyè ìdúná fi ń tàbí kọ́kọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbúrò àbíná tí wọ́n dìjọ tó wọ́n wà láti òkè àdúrà títọ́lá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àfà abdulwajid tí wọ́n dìjọ kọ́ wọ́n wà develop lọ xeyron ọlábìnrin gbẹdẹ lóko mi inṣàlá ọláòdé láti máa pàdé lórí ọ̀tún ètò yìí tí a pè ní àlè fífi òfin díì títí ìgbà náà nínú kí السلام عليكم ورحمة الله وبركاته هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار